nítorí ọ̀pọ̀ ọlọ́run ti dáàbò àbò bí i. ó ní àyàwó ọlọ́run ti dáàbò àbò bí i. kò sí ìtẹ̀mí nípa nínú ẹ̀sìn. bákan náà àtúntò sọ àlùkọ́lá ìpè ìlú àmúkọ ìgbìmọ̀. olúwa ti pa mí láṣẹ kí n máa bá fún ìjà títí wọ́n ti máa pe ìyá ìyá ìwà wọ́n mọ̀ ọjọ́ tó lọ́wọ́. ó ní àpá ìpẹ́kọ̀ sí kájọ ẹni nípa nínú ọ̀rọ̀ ìpè èwo tó ní ọ̀pá gíláàsì kìnnìún ọ̀bá ẹ̀jà ó dàbí ẹ̀jẹ̀ pàtàkì bá sọ̀rọ̀ yìí náà gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ẹ̀rọ ìdí àwọn ìfọ̀n àgbẹ̀rẹ̀ bí a ti fi àti ìfọ̀rọ̀ nàìjíríà. Bọ́lá ń bèrè sí tó bá rí báyìí kí àwọn ìṣẹ́ra wa. Ìgbésẹ̀ ìgbésẹ̀ yìí táwọn máa ń lórí ẹgbẹ́ akékeré ní òun ẹ̀ bá wo ara àwọn ìyẹn jẹ́ kọ̀ọ̀kan àbá abẹ́bẹ̀rẹ̀ kí wọ́n máa fara àti sunnah yóò gbà tó fi ilé ọlọ́dún ọlọ́wọ́ bá ti lè ní ìbílẹ̀ ìyá àwọn ìdàgbò sí rẹ̀ lásán káyọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ni bẹ́ẹ̀ bí àpamọ́ ìyẹn ló bá tó náà àwọn ọdún ṣe ẹni bá wò pẹ̀lẹ́ pẹ̀lú tààrù ṣe sí ìjọba síjà ìwà ni tààrù yẹn lọ́dọ̀ àpẹẹsì ni òkè ti lọ́dọ̀ ọlọ́wọ́ ọgbọ́dọ̀ gbà pé ó takora ọ̀tà kí ní ìbẹ̀rẹ̀ náà ọlọ́ni láì kọ́ ọ́ ẹni òbí ìjẹnipa nínú kọ́tàbáyà ẹ̀rọ́ṣù nínú ìjẹni kọ́tàbáyà ẹ̀rọ́ṣù nínú ìjẹni ọ̀nà àmàdìyàn tó àwọn àwọn ọ̀nà àánú lẹ́sìn kájú pa lẹ́sìn wọn ni. náà mi máa ń pèsè àwọn ẹgbẹ́ àti ọgbà ọjà nígbà tó fi jẹ ẹsẹ̀ pa. àádọ́là yìí ojúṣe wa. ìgbésọ̀ báyìí ni ayàtọ̀mọ́ lọ tó ní ìyá ayẹyẹ lẹ́sìn náà mọ̀nà àlékún àkókò ọ̀rọ̀ ara yín jọ wá ara yín. láyà tó kò kò lọ́ńdọ́lá ìgbà àtàlẹ́yìn lẹ́yìn bá ti mọ̀ ṣé ẹ̀rọ ọ̀gá pàdé mi ti mọ̀lẹ̀ kí wọ́n tàbí ṣe wá àti káàkiri ìyẹn ni àbúrò àti ìdí ṣe sọ fún àwọn àbá pé ẹ máa ń ka ayà ìgbọ́ ẹ máa ń tẹ̀lé ìyẹ wà nínú ìṣẹ̀lẹ̀ yìí ọ̀sùn lábà ńlá ọ̀sùn lábà ẹ̀rọ ọ̀sùn láyà kó o gbọ́dọ̀ mi bí sọ báyìí pé ní iná ní àtà àwọn èèyàn yìí dára ọ̀rọ̀ ẹ̀ mọ̀ ní sọ́ba aláwọ̀ òbí ọ̀làmìyá kúrú àdàyẹ̀dẹ̀ tẹ́ awala kallahu an yahrumahu bil azabi min ìyá kéde kayo ka gbogbo wọn. tẹ̀bí àwọn ẹni onípa kò sí tẹ̀bí nípa tó ń gbé dáadáa. agbọ́dọ̀ ta ẹni tí ó sábò sí agbọ́dọ̀ ta ní ọwọ́ kù. náà àníbà wọn lọ sọlá ọlọ́run pa aláṣẹ ó bá wọn ẹtú wọn ẹtí gbọ́dọ̀ ó bá wọn ojú ìwé tiẹ̀. ó ní ìyẹ̀dùn bẹ́ẹ̀ ti bá ní kéèyàn ṣe àwọn ẹgbẹ́ ìbáṣà àtẹ́kọ́lájẹ́ láti ìta àtọ́mọ ẹgbẹ́ kínní ọmọ ẹgbẹ́ jíjíà tí í ṣe owó tẹ́mọ̀ ẹ̀fọ́ ní báńkì tẹ́sí wọn. tí ọ̀gá tó sàn yẹn yóò rí pé káwọn ọba wọn jà káwọn ọba wọn jà kò wá bá pépé ní ààrẹ túláàsì wọn ìbájọ́ kò ní ìta àlẹ́ kínní à ń túláàsì yẹn àwa ń tó ojúṣe tiwa ni. kó wá dé ọ̀dọ́ ọ̀dọ̀ olóòlù wa wà láwọn àlẹ́ àwọn ṣe ìpè tàyè. Nọ́mbà ìṣòwò ìjọba ìjọba ní àwùjọ ìjọba ní àwọn ṣéwù àti wọn ṣe lálàyé. Ìbí ìtura ń kọ́ ọ̀sẹ̀ náà. حتى يقولوا أو حتى يشهدوا الله إله إلا الله إليه قل شيء بلوغ نبوة محمد صلى الله عليه وسلم ó lè tún ní í ṣe pẹ̀lú gbogbo ẹni tí ó bá jẹ́ olówó nílùú mùsùlùmí. Àdẹ́gbọ́n Muhammad sọ̀rọ̀ bá ọ̀sán náà, ìtọ́nà ọba tó yẹn, òun náà ní wípé kí òdodo ó jẹ́ nǹkan tí ó máa lọ orí rẹ̀ wọ́n máa sọ. ṣùgbọ́n gbogbo ọ̀nà làwọn ìpè tá a bá là ń sọ òdodo sáwọn yẹn máa ń gba lọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bá wọn jà àwọn máa ń yá. àlẹ́kọ̀ọ́ Muhammad ọ̀la ọ̀la kí ni tó sọ fún àwọn èèyàn ó ní mo dúró kìlọ̀ fún yín níbi ìwọ́lọ́wọ́ máa ń tọ́ tààrà kí ni tó jọ́ kù rẹ̀ tó lé padà nítorí sọ fún mi pé táwọn bá yá kẹ́yà Muhammad ìrẹ́ muhammad tó wọ́n ta alihasa jama àtàlẹ́ kí tó kú lọ́wọ́ lọ́wọ́ tó kú wá lọ́wọ́ so èmi mú ọ̀rọ̀ lọ́wọ́ bá ẹtì lọ́wọ́ bá nìkan ẹ̀mọ́tò nìkan bí ìtò òṣòfò ọ̀nìyẹ àwọn ẹ̀kọ́kọ́ gbé ìjà kúrò so ẹni tó bá tó òdodo òtítà ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá sọ ọ̀rọ̀ kí àwọn èèyàn ò rí gbẹ́gbọ́ ni so àwọn ẹ̀ka fúnra wọn ò sì síwájú kóun ti ẹ̀ sọ kóun fẹ́ lọ ìdàbímọ. náà tó bá yẹ wá ní ìkápá lórí ilẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ olórí ìlú tó ní ìkápá lórí ilẹ̀ ṣé a máa wò àwọ̀ ọlẹ́rán áfíríkàwò èèyàn máa ṣe tí ò bá lọ́nà tó lẹ̀ ní ìkápá rárá jẹ́wọ́jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ oníbàjẹ́ náà tábàjẹ́ àwọn ọmọ ẹgbẹ́ lórí nǹkan wọn nígbà tí nǹkan dáadáa lórí bẹ́ẹ̀ náà lẹni tóun náà jẹ́ inú ju òdodo nú tó ní ìkápá lórí nǹkan kó gbọ́dọ̀ gbà kí àwọn oníbàjẹ́ kí wọ́n máa rí nǹkan tí wọ́n ṣe ṣe tó àsìkò agbára ó ní bí mùsùlùmí ó ṣe ṣe àsìkò tí ò lágbára ó bí mùsùlùmí ó ṣe ṣe tó lágbọ̀rọ̀ gbogbo àwọn ní iye ṣùgbọ́n láì kíláàsì dín Islam ò ní sọ gbogbo ọ̀gbà ẹ̀ ṣùgbọ́n tó bá wọn kó òfé bẹ́ẹ̀ nù ẹni wípé kí ni ilẹ̀ yìí o táwa ti jẹ gàba lórí ẹ̀ o àwa là á mọ kòtúrò rẹ̀ tó bá wá ní ṣe ẹ̀sìn ní òun mọ̀ ọ̀sán níbíà ṣùgbọ́n wọn ò ní ṣẹ̀sìn òun ò ní ṣan jizia ó túmọ̀ sí pé kí ni ọ̀rẹ́ ti kú ìkẹta táyà bàbá àtàlà tó sọ so eléyìí ni gbogbo alábára ayé òun ló máa ní kò sí táwọn àpọ̀lọ́jẹ́ ti kì í pẹ́ ní ti amẹ́ríkà àwọn jẹ gàba lórí àwọn ọdún káàkiri wọn á mú eléyìí wọn á ṣe wọn bá ṣe wọn ṣe eléyìí wọn á ṣe kí ló ń lò àpárá ni rọ́ṣà náà ti ṣe nǹkan kú jẹ gàba káàkiri kódà báyìí àwọn ọdún síra wọn nàìjíríà gbalẹ̀ kamẹ́rú kamẹ́rú gbàgbé kan alẹ́ ọ̀yẹ́ kò bá bá a ti ṣe é ṣùgbọ́n ẹni tó ń jà torí ìtọ́lọ́ ní ọ̀nà tí ọlọ́mọ bá gbé kalẹ̀ ìwé ẹ̀bẹ́ àlèfúwe amẹ́ríkà àlèfúwe rọ́ṣà ṣùgbọ́n ká máa ń jà nítorí tọ́lọ́mù lọ́nà tọ́lọ́mù ọgbọ́n òòrùn tí o lè kalẹ̀ eré yìí kó takò tọ́lọ́ bí àwọn tó ń pa àwọn èèyàn mọ́bù àwọn èèyàn káàkiri tán láwọn jíjẹ ẹ̀sìn bí ẹ̀sìn kọ́ eré ìjà ìmọ̀ kan òní wọ́n jà ẹni tí ó jíjẹ ẹ̀sìn yóò di ẹni tó ṣe pé ọ̀tọ́rìtì ló gbọdọ̀ fún rẹ̀ ó ẹ̀sàbíṣà rẹ̀ bánibọ̀ muhammad sallallahu alayhi wa sallam bí ọlọ́wọ́ bá ti para ẹ̀sàbíṣà nínú mọ̀dínà tó ṣe kó di ẹni tó ní ìkápá torí eléyìí tí à ń sọ kó pákúrọ́ nínú mọ̀dínà àwọn tó bá jẹ́ àwọn oníjẹ́ àwọn oní àdájọ́ ọ̀dọ́gbẹ́ dẹ́gbẹ́dẹ́gbẹ́ ọjọ́ mùsùlùmí dáwọn olùmí náà táwọn tàbí padà kọ́ńtà ẹgbẹ́ ìgbẹ́ wọn ṣe kìrìtẹ́nìtì ẹ̀ lọ wọn kú lẹ́kọ̀ọ́ wọn ṣe ṣùgbọ́n wọn ní wọn kò fún òun táwa ti jẹ gàba lórí lórí rẹ̀ so eléyìí ni àfikún tí mo ní lórí ọ̀rọ̀ tí àwọn ṣe kọ́ àti wọn sọ fọ́ ọmọ tí wọ́n ṣàlékún mọ́ ẹ̀kọ́ wa aláwọ̀ alhamdulillah àti àwọn ọmọ àgbẹ̀rẹ̀ ti àjàrí ọmọ ìgbẹ̀rẹ̀ a ìgbẹ̀rẹ̀ náà ní àfikún yẹn lára àwọn ìkẹ́ tí ẹ̀mí náà fẹ́ ṣe àkíyèsí wa nínú kẹ́bí àwọn ṣẹ́kùn àti wọ́n jọ jáde nínú lẹ́kṣọ̀ wọn wọ́n kó ti ayẹ̀kan fún wa òun náà ni ọ̀rọ̀ náà ní Ibrahim alayhi wa sallam ipe wàlúùbí wọ̀bẹ̀lú ya àná àbúlé àtúnáàmù ọ̀rọ̀ ìnáwó àbáta kékeré rẹ̀ bí ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni àti àwọn ọmọ mi gbé wá jìnnà sí òòṣà bíbọ ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́wọ́ba ìlú ọlọ́wọ́ba àwọn ẹni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ mímu. anábì ìbọ̀rẹ́ náà àlè ìbọ̀rẹ́ àti ìbọ̀rẹ́ tọ́wọ́ ọba lórí anábì ìbọ̀rẹ́ náà àlè ìbọ̀rẹ́ tọ́wọ́ ọba tó wọlé pẹ̀lú àmì àdìsíyà ìgbẹ́ bẹ́ẹ̀ lórí ìdáná ó sì ń tọrọ àgbáyé bẹ́ẹ̀ àbúrò ìrọ̀lẹ́ ọlọ́run àánú ó bí ìrọ̀lẹ́ sọ bá abáta tó káńtẹ́ bí pọ́ùn ní tó wọn máa ń sọ àmẹ́sọ bá abáta tó wọn sọ ibẹ̀ aláhùnmá ìní àwọn olùdíkà àìkú ṣìkàdíkà náà àdáwò ìrọ̀lẹ́ wọn bá wọn bá díẹ̀ níbi kí n ṣe mọ pẹ̀lú ẹ ní ìdìbò náà ọ̀pọ̀lọpọ̀ fẹ́lẹ́ kàkàlẹ̀ fún akójọ ẹbọ ẹbọ eré ẹbọ eré ẹbọ eré wọ́n á tẹ̀síwù kalimẹ́lá àrùn ìdí ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ wọn bá wọn mo tún ṣe kí ni mo wá àforíjì tó a mọ̀ ní àwọn nǹkan ẹbọ mi tó ṣe pé àwọn òòrùn ẹnu mi ìṣàtí gbọ́ nǹkan mi lórí tó jẹ pé tọ́ba ń tilẹ̀ dáwọn ló táìpù wa dúdú òun náà ni ọ̀rọ̀ ẹgbẹ́ kí ni bóòlù àti iṣẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run bóòlù àti mọ́lọ́ ọ̀pá rẹ̀ kọ́ lẹ́yìn tó lọ́kàn ṣoṣo ṣùgbọ́n lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ètò ìjọba lójú jùlọ òun náà ni ó ṣẹlẹ̀ l'Afghanistan Palestine ẹ̀kìnní kan human rights activism gbogbo àwọn oríṣiríṣi láwọn pàṣípẹ́sì lẹ́ẹ̀ ẹ̀yin tí wọ́n wá ń pèpè síbi kíní àwọn èèyàn máa wò nígbà tó ṣe pé kíní ẹ̀wọ́ ìdá ara rẹ̀ ẹtí gbogbo yẹn lẹ̀ gbogbo yẹn lẹ̀ àwọn kan tó bá wà mùsùlùmí di ojú ọ̀rọ̀ ọ̀rọ̀ gbàgbé ìdìbò táwọn ṣe lọ. àwọn àlejò ọlọ́wọ́ máa pátápátá ọlọ́dún ọlọ́dún bá a sọ̀rọ̀ ìkúlù ọmọdé rọ̀sùn àti ìrìnwó ńlá ọ̀sẹ̀ ìgbọ̀. sẹ́lẹ̀ ìgbẹ̀sẹ̀ tó bá ń lẹ̀ gbogbo kan yìí kò rọrùn wọn. ṣùgbọ́n tá a bá wá ṣọ́ọ̀kọ̀ọ̀tù ní láti lè fi ẹ̀sàbíṣe mùsùlùmí ẹ̀ka lọ fẹ́ ìmọ̀tò politics ni ẹ̀ka náà ní humanitarian candidate ẹ̀ka ní presidential candidate wọn wá ìlà àrùn gbogbo àwọn tẹ bá pàtàkì candidate wọn ọ̀rọ̀ ìjẹpẹrẹ ara ọlọ́run ó lè fún mọ̀tò wa lẹ́nu. ẹ̀yin tẹ̀sí káwọn dáadáa gbogbo àbáyé ni òsì báyọ̀ tí wọ́n pàdé kankan lẹ̀ ìgbé kọlọ̀dọ́ ìyàwó èèyàn nu tí wọ́n ṣe èyí tẹ̀ bá wò wọ́n ẹ̀ẹ́dẹ́ àwọn tí wọ́n mọ̀ kó ní ní ẹ̀ṣẹ̀ ní ẹ̀bọ yóò wọ́n ti tọ́ sẹ́yìn ìtọ́lọ́ tó jẹ gómìnà yìí tó jẹ pẹ́sidẹ́ntì yìí tó wáyé ká farabalẹ̀ kí a ti yé ọ̀rọ̀ ìwọ́lọ́gbọ́ kan yóò lè ní nǹkan ọ̀rọ̀ wọn ọgbà wa. alhamdulilah politics politics politics gbogbo aláàrin lórí lọ látàrí nìkan aláwọ̀ kọ́kọ́ làwọn títà bí oṣù mélòó kan o ti kó làwọn títà rẹpẹtẹ fáwọn nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ti gbé wọn ọlọ́mọ àdìgbọ́lá kí ó sàrò ní ìṣọ̀tọ̀ wa àwọn béèrè fún wọn wọn lẹ́fẹ̀ẹ́ parọ́ síbẹ̀ kí wọn náà máa ní ìṣọ̀tọ̀ lọ́kọ́ lórí ẹgbẹ́ náà rẹ̀ nọ́mbà wáàdì. Thank you tó àdéhùn tí mo lè ṣẹlẹ̀ ní àṣìlá ní àdéhùn tó fi ẹ̀jọ̀ tó bá fi náírà ìmọ̀ ẹni ní ọ̀nà ọ̀rọ̀ tó ń bọ̀ ìjọba tó bá ti ṣe ní àwọn àkókò tó àwọn àkókò ìdókòwò tó bá ti ṣe ní ọlọ́run wọn ta di ìyàrá náírà tó ń tó ń jí ọwọ́ ìdí àkókò tó ń wà ní àgbà rẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn àyè ẹni kò ní kòtò láti ìdílé ìgbà tí wọn ti rí ọ̀rọ̀ àyè. kílódù fàlàbù yàrá ìlà àbìnrin àǹtà bàbá àpapọ̀ kí kálukú bá tó ń lọ lórí ẹgbẹ́ ìṣàkóso yẹn ló ti lòdìdìbò lulẹ̀ náà irun tí ẹni yẹn tó lè mara láì sí iyèméjì là ń pè ní tẹ̀míìmà ìdè nǹkan mara àdúrà wọn lọ sọ́dọ̀ àwọn ọmọdé ní ìnáwó kọ́ pàtàkì wàtí wàtí wàlátà gbogbo ẹ̀kọ́ ṣírí kò ẹ̀bọ ni. náà ní ẹsẹ̀ wá rí yẹn ẹni ẹni nǹkan mara kí ló dé mọ́ àti mọ́ ìrìn àná ló gbọdọ̀ farabalẹ̀ ẹni wọ́n di nǹkan ló mọ́ nǹkan. ìmọ̀ ẹlòmíì yóò sọ̀rọ̀ pẹ̀lú wọlé ní orí kí ló dé mọ́ra torí káwọn afá ṣàlàyé pàjọ́ ní káde nǹkan mara ìbára mi lè lọ ṣírí kù káyíká ya kùránì lèyẹn wá kọ síbẹ̀ ńkọ èyàn ní yapa àwọn kan lọ sí pé ní abdullá àbí àwọn ìlú náà fi rẹjẹ rà wọn pé a máa kọ nǹkan yìí fọlọmọ rẹ a máa lè wọra rẹ pé ní àǹfààní lóbi nù o pé tó kọ fún wọn àmọ yìí wọn máa ń rà kùránì tó bá kéré wọn kéré tó bá tó kéré tó bá tó rí wọ́n tún ké kí ni wọ́n ta adébí oye ìdènà. káyọ̀pẹ́ ní pẹ̀lú ìgbọ̀nsẹ̀ kọ̀ kùránì ní nǹkan. àǹfààní yẹn ní òòlà. ṣùgbọ́n kò tó ní tó yẹ pé ẹ̀gbọ́n ló ní ló wà lẹ́yìn. Ṣé kí ni ìlú fẹ́ ọkọ ní sọ́nù ọlọ́run ní ọkọ̀ ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọkọ̀ ọlọ́run sára? Ẹni kò dà tó pé sí ìmùtẹ̀ hánú ìkọ̀ hánú ìmọ̀ ẹ̀sìn kùránì ráàyè òní kò sí tó lè ṣe tí ò lè tó rọ̀. bákan náà ó lè ó lè láti ìlànà ó lè fún ẹbọ kò ní ẹ̀rọ lè fi nǹkan máa kó àpò ẹgbẹ́ bá tí àlọ́ wọ́n ti gbé ẹni ọkùnrin yóò lè fi mú yóò mọ̀ lọ tó bá gbàgbére yóò parí wọn ò pẹ́ nínú àpò ìkẹyìn tí tòun sọ ìyẹn náà tó tọ́ kò dáa ṣùgbọ́n àti ìlú ìyẹn ní ilé kó lọ́la láta pé àti ìmọ̀ tó kọ síbẹ̀. ó wá dúró láti fẹ́ lọ sí orúkọ ìrìn tí òtítọ́ pé ìdí ti ẹlòmíì ó ti mú ojú dájú. ṣé wọ́n sọ yẹn ní bẹ́ẹ̀ ámúlá ṣé pé wọ́n lè fẹ́ kí wọ́n lè tó lọ́gbẹ́ ìgbàgbọ́ òṣìṣẹ́ kí wọ́n á ti sọ yẹn lẹ́nu. pàápàá jùlọ bá bá pé yẹn mẹ́wàá jọ lọ́pọ̀lọpọ̀ mẹ́tàlá ti wa ti pààyàn mẹ́tẹ̀ẹ̀rẹ̀ ní sáà èyí máa ń yọra rẹ̀ nígbà tí ẹ bá tẹ̀ sí ti gbọ́ èyí máa ń yọra rẹ̀ mọ́tàláyé pọ̀ láwùjọ wa láti dé mi lágbà àwùjọ wa ní àlàáfíà rẹ̀ bí àkókò nínú tó pé àtúmọ̀ ṣe fi ṣe kìkẹ́ àwọn yọra àdúgbò ìrọ̀rẹ́ nípasẹ̀ ọ̀rọ̀ ló ti wá. mo fẹ́ kọ́ wa yẹ wẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá ní tó sọ láti fi ṣe tàbí lọ́mọ kárìbá ẹgbẹ́ ìdìbò ọ̀rọ̀ rẹ̀ ti ti ń dè mọ́ra yìí bóyá pé ìfẹ́ ti dè nǹkan mọ́ra bẹ́ẹ̀ ni gbogbo ti bá làáfíà káyọ̀ ọ̀rọ̀ ní nìkan ìwọ́ ọ̀dọ́ ní ọ̀dùn máa ń lára àwọn sàárà àwọn àdìsá náà fẹ́ mú kí ni wọ́n ti rẹ̀ fún ẹ náà táwọn ìlú pé ní sáyẹn ń ká ẹtù bá níbi kókó mọ́tò láti gbẹ́lẹ̀ tó dájú náà á ní ìtújú náà nígbà tó ń ta nípa níbi tó bá ti wá fi mọ́tíláṣí lélẹ̀ láwùjọ tí náà ní ànílẹ̀ ọ̀dẹ àtàrò ẹ̀rí orípa tẹ́ ẹ fi rìn wá tó tàbùlà ẹ̀mọ̀ wa bẹ́ẹ̀ láti máa kọ́lẹ̀ tó yẹn náà tí ẹ bá ti tó lórí ẹni báyìí tí ẹ bá ti bẹ̀ẹ́ sọ báyìí ò ní gbọ́ tó bá tó wáyà mi tí ẹ lọ òfin kúrò àwọn ìwé tu ojú ilẹ̀ yóò ti mọ ẹni lára ẹ̀ lọ́ba wọn. Oh yeah.

Amém. dákẹ́ kó wá fi dàgbà pé ìmù náà ni gẹ́gẹ́ bí ó ti máa ń ṣẹlẹ̀ ní àwùjọ wa tara ọ̀rọ̀ wa tara ọ̀rọ̀ tá a mọ̀ ṣùgbọ́n kó ti ní ẹgbẹ́ ọ̀la náà ní àfikún ìdáhùn eh, ìdáhùn ṣe pọ̀ sí wọn wá ṣe pẹ̀lú àwọn ọmọ ọgbà ọ̀tàrà ọmọ mi nínú wọ́n ní wọ́n ṣe tún ṣàlàyé ẹ̀mọ́ ṣe wò kò ní pé mohammed ò ní sọ ẹni tí ó ń bọ̀ ọ̀hún ni a fọ gbólóhùn yẹn. náà wọ́n ti sọ ti àwọn ṣègùn bá ṣègùn tẹ̀mí àtọ́pọ̀lọpọ̀ àwọn ṣáìdì náà ọ̀pọ̀ àwọn ilé tí wọ́n sọ tí wọ́n sọ. náà ìpínlẹ̀ kí máì olùgbé àwọn question kéékèèké báyìí òun ni àwọn kan tí àwọn èèyàn máa ń fẹ́ fi dáhùn wàhálà rẹ̀ ẹ̀rù mi lè wò pé kò fẹ́ mọ bí èèyàn kan sálábì ní àdúgbò ṣe sálábì ẹ̀yà ábìsùn náà gidi ní àdúgbò ṣe ábìsùn náà gidi wọ́n lọ́ ìyá mi àwọn mọ̀sáì yìí ni mọ̀sáì ìlàfíà ṣọ̀tì àwọn iṣu tó ṣe pé tí Yorùbá fẹ́ ṣe àṣeyọrí yóò fi ilẹ̀ bá wọn apá ṣe wọn ṣe fi ilẹ̀ èyí ṣe kàlà bá wọn kọ́ wọn bá alákàwọ̀ wọlé òun gbé bàbá wọn abala tó sọ ìgbẹ́ tí ó bá fi lè gbọ́dọ̀ pé o sọ ìgbé kí wọ́n béèrè àwọn àti ìlànà wọn máa ń sọ bá wọn bá tó mohammed òun náà gbọ́ òun pé òun bá rẹ̀ náà ṣe kí ni ó gbọ́ sí ó ń pè é ṣé kò wọ́n jẹ ládàá yìí kò ṣe pé ẹni tí ó jẹ àǹfààní ládàá yìí ẹni tó gbọ́ nìkan ṣèyí àti tí nǹkan wá nítorí pòun náà gbọ́ bí ẹni tó ń gbọ́ náà ìpòun náà gbọ́ rẹ̀ sọmọ abáfẹ́ ní pé ó sọ wípé ààrùn tẹ̀sí tó yóò kúrò nínú àwọn tí wọ́n ní kí wọ́n tọrọ ìlú kẹbẹ́ so ṣé kàlàkà rẹ̀ fọwọ́ ìgbà ọ̀tà àrà àwọn òwe pé ìbọn wí ṣùgbọ́n àrítẹ́kì kan náà tó ní gbogbo omi ṣé wọ́n pè ní bá ìdíjú bá wa kó wa ló lórí ẹ̀ ìwọ́n pé wá ní conviction pé kò kò bá alhamdulilayi kò sí lórí ẹ̀ sọ lò ẹ̀sùn wọ́n lè ní conviction pé ó bá òun náà sọ tiẹ̀ kó náà ṣùgbọ́n ká máa tóbi dúkú rárá ilé àwọn nǹkan tí rídì tí mo fi ṣe lẹ́yìn pé láì pẹ́ púpọ̀ wọ́n sọ ọ̀rọ̀ pé wọ́n ti òkú àwọn pákó ti ṣé kàwọn máa sọ pé wọ́n bẹ̀rẹ̀ jẹ́ ní kí n ṣe ìṣẹ̀kùn mọ́ra ṣàwọn àgbì wọ́n lo àwọn injurious statement fún àwọn tó lọ́wọ́ ilẹ̀ ẹ̀sìn ní lórí wọn àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí àwọn àbáṣe fún òkú lè lórí ìwọ́kọ̀ ló yẹn lú ẹ̀ kéwù ẹ̀ ò dé bẹ́ẹ̀ so ìtú àṣẹ náà ni wípé kò lè tẹ̀gbìn bọ̀ àbá mi tó bá ti gbé òun ìdásíráka tó bá yẹ ìdásíráka ni kì í tó kọ́ bí ń ṣe nínú tí àwọn àbá rẹ̀ bá sọ òdìbòdìbò ṣùgbọ́n tó ń fẹ́ mọ fojú burúkú èèyàn kan pẹ̀lú pé kò mú fífi ọmú eléyìí kì í ṣe ara sunna rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam àwọn sàrábà wọ́n ní kìlá gbogbo àwọn èyí kọ̀ọ̀kan tí ó lè ta àrùn wọn ọlọ́wà na ilé ìdókòwò kò ṣe àpá àgbèrè question fún mi bá ṣùgbọ́n láti orí àwọn kankan àwọn yẹn ká ti bèrè question bẹ́ẹ̀ lọ́wọ́ kiri kó lè sọ níbi tó ti bèrè àwọn de ara rẹ̀ ní kankan wọn àbáwọn tó ń fa láàrin ara wọn ẹ̀yà ara wọn fa báyìí táwa ẹ̀ para òun náà gẹ́gẹ́ bí àníyàn wa fún wọn òṣìṣẹ́ ìbẹ̀rù ní ọba wa. na ẹni tí kébìrì jẹ kébìrì jẹ ní ìwúrò tí èdè kò sì mọ́ kí kébèrè wá fún àdé ẹ̀tọ́ wa ni ẹ̀tọ́ yóò sì gbọ́ ní ọ̀wọ́ òkú òní ọwọ́ wa nígbà ẹ̀tọ́ wa wọ́n láti wá pẹ̀tọ́ wa àlọ́dọ̀ fámìlì àlọ́dọ̀ fámìlì ìyẹn náà ní tí àdébàmọ̀ sọ́nà tara tí ó ga láti tí kúránà sọ àyíká padà yá ń pè lẹ́yìn pàtùbù tẹ́lá ní ara ẹni kan ẹ̀kọ́ ọ̀dẹ̀ ẹ̀rí iye kan báyìí ṣe tẹ̀lé pé ọmọ ìyá ti ní mo gbọ́ sí ẹ̀kọ́ ọ̀dẹ̀. òtẹ́ ìbá tẹ̀ wá nígbà wọn ìbọn tí ó wá ẹ̀tọ́ ẹ̀tọ́ yẹn. káyọ̀ tó yẹ kí kọ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ ilé ada ní kẹrẹ náà wá mẹ́ta ó lè di ọlọ́pàá ọlọ́pàá ilé ti tá a fi kàn yẹn lárúbá ó ti dorí ìwọ́n ọlọ́pàá fún ọ̀rẹ́ ìlú ayé láti mọ gbọ́ ẹgbẹ́ lọ́ba ọlọ́pàá àwọn ẹ̀fọ́ ayé kọ́ọ̀tù tó dá sọ̀rọ̀ ẹ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀ èmi àti ọ̀rẹ́ mi ní gbẹ́mi ẹ̀bá ẹ̀jú rẹ̀ ìṣòro ọlọ́pàá nìyẹn ibi láti mọ ẹni níbi àgbo fámìlì wọn jẹ mọ oṣù bóòlù ìṣèlú ìgbà bóòlù ẹ̀sìn tí ó bá padà nítorí rẹ̀ gbà gẹ́gẹ́ ìlú táwa yìí náà bá ń rìn rìn rẹ̀ gbọ́ bóyá òun mọ̀ ní nǹkan tó ayẹyẹgbẹ́tọ̀ tó ní ní ẹgbẹ́ ìgbà tí ẹni tẹ gbogbo ọ̀nà bí ẹni tẹ tí yóò sọ ìjáde èèyàn mọ fẹrẹ ní ọdún ìdìbò ọba ilé ìtẹ. àwọn ìyá tó lè fún àwọn ọmọ ìlú onídọ́gbẹ́rẹ́ pé báwo ni mo ṣe ojì obìnrin tó ń pé kò ní àkọ́kọ́ fún sẹ́mi ẹ̀kejì kò ní àwọn òjúmọ́ bẹ́ẹ̀ ni kò ní àwọn ẹbí kankan ní ìlú tó wà ní wọ́n fẹ́ fẹ́ obìnrin náà báwo ni ó ṣe olùdíẹ̀ láǹfààní láti lọ lọ lọ́dọ̀ ọ̀fẹ́ ìlú tó ń gbé ní ẹ̀sọ́ fún wa láti lọ ìfẹ́ tó á tó ń gbàdọ̀ rẹ̀ lẹ́nu ìlú yìí á tó sí ọ̀dọ̀ àwọn ìjọba ní ọ̀dọ̀ ìjọba tẹ̀sí. ẹ̀rù lágbẹ́lẹ́ ìlú àwọn mọ́ṣáláṣí tí ìjọba ìjọba tí àti olóògùn náà ló ń gbàdúrà ìjọba lọ ìjọba ní kàkọ́ ní àwọn mọ́ṣáláṣí àwọn ìbáwọ̀ láti yóò sọ̀rọ̀ àwọn ìbáwọ̀ gbẹ́dẹ́ bí àwọn ìbáwọ̀ yìí kí á gbìyànjú kí á wá mọ̀lẹ́bí èyí ká wọ́n tó wọ́n mọ̀lẹ́bí aláàbìnrin yìí ìyá mọ̀lẹ́bí yìí wọ́n ti fẹ́ ní àfi fẹ́ wáyé òun àwọn ọ̀rọ̀ wọn ṣùgbọ́n torí kí wọ́n fi òun ìlú wa ni wọ́n fi lè wá gbẹ́dẹ́ bí á gbìyànjú ká wá mọ̀lẹ́bí yìí bàbá rẹ̀ gbogbo jẹ́ rẹ́bẹ̀rẹ́nì ádùn káwọ́ káàkiri ọ̀rọ̀ tó ń dá. na àwọn àwọn ọmọ yìí gbé ẹni tó fún wa níyàn yà wò kì í ṣe tó gbé tó fún wa níyàn yà wò ní arábìnrin àìmọ arábìnrin ló ti di ẹlẹ́tọ̀ọ́ wa sọ àwọn ẹ̀sìn wa lọ sí ọgbọ́n yìí ká tẹ́tà lọ sí ọ̀dọ́ ìmọ̀ọ́mù yìí bí a ti dá wa ìmọ̀ọ́mù tẹ́tà wọn gbé àbí àwọn ìmọ̀ọ́mù àwọn ṣọ́nà tó dá ó lẹ́sẹ̀ lẹ̀ lórí kí wọ́n tó àwọn méjèèjì papọ̀ nígbà tó lọ láti yí ọkọ̀ àti ọ̀rẹ́ àyàrá wa. ìdílé yìí ló ń sọ lẹ́tọ̀ọ́ nígbà tó ti ọkọ̀ arábìnrin yìí. ìwé ìgbà wọn ni táwọn ọmọ ẹgbẹ́ òun láti sọ ìgbọ́rọ̀ láti ìlú òun nàìjíríà ní ọ̀rọ̀ ààrẹ ti wà fún ìdílé náà. gbàdáwọ̀ lọ́ba ìlú ọ̀gbọ̀n tó wà wà pọ̀ ẹ̀rù mọ̀lẹ́bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ní àtijọ́ ọkọ àtìyàwó bàtà ìdí bí ọ̀sẹ̀ pẹ́pẹ́ wá fi gbogbo bá dé wa wípé a fi sáàpù ọkọ̀ àwọn tòun yẹn náà fún ọkọ̀ àwọn yìí á kí o ìfúra fi wé kí á wá mọ̀lẹ́bí rẹ̀ àti ìtawá ni pé ó lè fi gbogbo wọn á lè bá a lè rí ẹni yẹn gẹ́gẹ́ bí ẹni tó ṣe ní ẹ̀rọ wa fẹ́ ara àfi tó bá dára jù lọ ó wá ní provide mọ̀lẹ́bí tó jẹ́ ọmọ tó jẹ́ mùsùlùmí tó ń gbàlágà bẹ́ẹ̀ làkàyè lẹ́kùn tó ń gbẹ̀lẹ́ wà ní. lẹ́yìn ilé ìtura tí yẹn fún yẹn bá wáyé òun ti ìyàwó ààrẹ yìí ìmọ̀ ìtọ́sọ́mọ́sọ́lá. oníṣòwò tó tó ti ó ní àwọn òbí pé wọ́n lọ lè rẹ̀ nígbò báwo ọmọ yóò ti ṣe wá fún àwọn ìdílé láti bá ọ̀dà lọ sí ẹ̀rọ àkọ́kọ́ gẹ́gẹ́ bí mo sọ ní ẹ̀kan wá sí ní àwọn ìlú ní àfihàn wáyé ìyẹn máa ń tó òdòdó dá nígbà mi ẹ̀gbọ́n tí ò ní mọ́lẹ̀ ní yóò gbà pàápàá jùlọ àmọ́ta tó wà báwọ̀ ọ̀dọ́ káàtì mú ní àmọ́ta ìtara fẹ́mi tó ga ni wọ́n ti tara yìí kí ìmọ̀ àti mọ́ní àgbẹ̀wá ìfọ̀sẹ́yìn kò lọ́wọ́ tó sàlàyé fún náà ni wàá jùlọ ọ̀rọ̀ tó wáyé pé wà á ń tẹ̀rẹ̀ àṣẹ̀rọ̀ pàtàkì àkọ́bí ni ṣe wá àti fún ẹ̀fá níbi ẹ̀fọ́ tó wá ní pé ó ti ṣàlàyé ọ̀rọ̀ mi èèyàn lè pé ní ẹ̀yìn ẹ̀yìn yóò ń bẹ̀rẹ̀ dáadáa. Pẹ̀lú pé ẹni ní nǹkan ní kò dáa, ìgbọ́n kí ni mo rẹ̀ lé àbí ní àyẹ̀wò ti lè níbi. Àwọn èèyàn láwùjọ wa ti lè kọ́nà kó sànù wa. Ìtẹ́nu àbá ní ẹ̀ ìtọ́wọ́ fẹ́lẹ́ sí ìlú àkọ́rọ́ fẹ́lẹ́ sínú ògbóni ní àyíkáwò láhàyà bá lè má lè Ẹ̀rú ni ẹ̀ kò sí ìdí ọlọ́run tó kó sáré wa ẹ kó kìkì á lè bèrè tẹ́lẹ̀ à kèké rí kọ́ ní nta sọ pé ẹ ṣe á ní kí ẹ tẹ́lẹ̀ sábà sábà ní wàá jẹ́ náà ìwọ náà bá máa wọ yẹ ṣùgbọ́n àbá ọ̀rọ̀ àlùjẹ́ náà lẹ́kọ́ lé yìí ò níyẹn lọ́wọ́ lọ́wọ́ ìgbà yóò dá ní ẹni ẹni ló lẹ́kọ́ pé ẹni kan ò dá nígbà tó lọ pé ọkùnrin bá ń tẹ̀lé ó ti tún kírun lẹ́yìn wọn kí ẹ máa ń kírun lẹ́yìn kìnìún ìrẹ́lẹ́sìn ọ̀pẹ́ lórí ìgbà òun ẹni tí òun kan ó wá kẹ́ni tí ó pé kí ẹ fi ọ̀rọ̀ pẹ̀lẹ́ kùtù ẹ̀rí kápẹ́tà nígbà ìbùrọ̀yìn àlẹ́ ìsọ̀rọ̀ kápẹ́tà ọ̀yẹ̀ yàrá bàtì ìrẹ̀ bàbá mi ìnì ìkòrìjà àmì ìpínlẹ̀ ìní mọ́lá mi àti ìrẹ̀ bàbá mi àwọn akẹ́kọ̀ọ́ ti dọ́dọ̀ mi nímọ̀ tí mo lè pàṣẹ bẹ́ẹ̀ ní àdéka tọ́lá ìrìyà tọ́ba lè tẹ̀lé mi ọ̀rọ̀ tó dáa ní ìjẹ̀mọ́ màá fi ẹ́ mo yọ ọ̀nà tó tọ́ ó ti máa bí alábàáṣe rẹ̀ alábàáṣe ṣe ìtọ́nù mọ́tẹ̀lẹ́ lánàá ti ó dáa ní ìwé dé ṣe wá sí ọ̀fẹ́ níbi alábàáṣe nígbà wọn lọ ní lọ́rọ̀ yìí pé àtàbàmọ́ lánàá á ti ṣe yàtọ̀ sáwọ́ láàrin ìyá ábì àti ìyá ábàáṣe ìyá ábì ìrẹ́ bàbá mi ṣùgbọ́n ìyá ábàáṣe àwọn onígbàgbọ́ pé ìyá nínú wọ́n ti wá sọ pé yàrá bàtì lótò ní ní bàbá bàbá ìfẹ́ àánú ẹ̀rí kájú wa ní sùnmọ́ ló pè yí o tá a rẹ́ gbogbo sí ẹni ọdún tó ń bá lò nílé ńgbà ìrẹ́nu onílé ní ọdún jáde irú pèsè bẹ́ẹ̀ ní ẹ̀rí kájú tẹ́lẹ̀ nígbà yẹn ní ọmọ ìjọ òfé ẹ̀ta kò ní tẹ́jẹ́ ti lóò fọ́ ọmọ ìjọ òfé ẹ̀ta kò ní ntí òdà dájú kí ẹ mọ̀ pé kí ẹ mọ̀ pé tí ò dájú bàbá tó bí yẹn ó bá òkè bẹ́ẹ̀ tó bí ẹ bá a lè ṣe kíni bá a lè wò ó. tó ẹyẹ tó lọ sí pẹ̀lẹ́ pèpè ẹni tó lé koko tó lé koko jù bẹ́ẹ̀ lọ tó máa ń ṣe tó pera rẹ̀ lọ́lọ́ onípèrè àwọn kí lọ́lọ́dọ̀ pa rẹ̀ ọlọ́run ọdún fún àti arúgbó pé wà fún làlá ewu kọ́ńtà nàìjíríà ẹ̀ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́ tó ti kó ti pera ẹ̀ lọ́lọ́run náà kábọ̀rù pé bàbá yẹn tí òpin ẹ̀ tó lè ń jọ sí bóyá aláìmọ̀kan sì ni bàbá wọn. pé àwọn àbá ní kápẹ́tẹ́ ìyàtọ̀ láàrin tó máa ní tí òde kìíní tí ó mọ̀ gbogbo alámọ̀ ìtàn lágbáwó oko ẹ̀rì ìfòmọ̀ ní ah, gbogbo wa nù àdìsí anẹ́sìn mọ́rin sanẹ́bí farabalẹ̀ pé àìkọ̀ tí mọ́ṣáláṣí ìkórè àtàdúrà kódà ó bẹ̀rẹ̀ sí àdúrà àti jọ́nà lọ́lọ́mọ akẹ́mọ́mọ́ àti ìgbà nígbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni pé kà á farabalẹ̀ pè yẹn ni ah, bàbá dẹ́rọ̀ pé kí ni yóò da aládùúgbò yìí ni irú ẹni yóò ní fẹ́ gbọ́ ọlọ́jà ní ìfẹ́ o ọlọ́jà ní ìfẹ́ ká pé àbá rẹ̀ ni àbá mi ládùúgbò tó fàdúrà bẹ̀rẹ̀ fún tó bẹ̀rẹ̀ bára wa á ṣàlàyé lẹ́yìn kó tó máa fàdúrà kọ́lọ́ńkó ní kíni ó jẹ́ kí ẹni náà lè dúró kó tó máa ń ṣe báyìí ṣe tó lágbára náà wọ̀lá wọn àsìkò ní lórí ẹgbẹ́ àwọn kéde ẹ̀kọ́ à ń lọ láti lọ ọ̀rọ̀ láti kírun ní ìsìn tó àárọ̀ kírun bákan náà à ń ṣe papọ̀ mọ́ àsìkò pé wọ́n fún wa torí pé lẹ́sọ̀ lẹ́yìn tó máa bẹ̀rẹ̀ ní ilé.